mo fẹ́ fún yín ní àṣírí kan àṣírí mẹ́ta mo fẹ́ fún yín but mo máa fún yín lẹ́ẹ̀kọ́ kẹ́ lọ test yẹ mẹ́ta tó kù ni kó lọ join ní WhatsApp group mi àbí kó lọ subscribe sí YouTube mi Ọba Solomon Àgbáyé One ní YouTube wàá gbọ́ àṣírí tó kù but ẹyọ kan tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kó lọ test yẹ lọ́la lọ́la iye yín ò sí lọ síbẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà láyé yìí kò sẹ́ni tó mọ̀ because àṣírí yẹn ti pẹ́ àṣírí two hundred years ago ni wọ́n sọ fún yín ìjẹ́ ọmọ wípé tó bá ní ìyàwó tó máa ń ràn àbí ọkọ tó máa ń ràn ìjẹ́ ọmọ pé blessing ni. অনেকে মাসুম